ربنا عاتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a sọ وما لا ọlọ́wọ́ انت رأيك jùlọ a ń tọrọ olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó mọ́ bá nábi ní àtàwọn aráàlè àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kò láyàtàlùkìyàmà ولا قرآن الكريم ولا لا إله إلا الله تلا تعفي سيلان لك عني وراجوني هناني مستلح العزيز تلا تنقوى نبا وتسلك العسفتي أراء وجيشي صلى الله عليه وسلم بلهم الله سبحانه وتعالى تلو عن وفاني مشيه kọlọ̀wà àṣàwọ́lẹ̀sàn rí láti dáàbòbò àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam èyí táwọn ọ̀tá ìsìláàmù gbógun lọ́nà kọnà àmọ́ síbẹ̀síbẹ̀ àdéhùn ọlọ́run pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun dájúdájú àwọlá gbé ìrànsínà kalẹ̀ àwọlá ti máa dáàbòbò anábìnikálì ó títùl Qur'an wa mithlu máa أوتيت القرآن ومثل معه wọ́n fún mi ní koran àti tọ́jọ́ koran kí ọjọ́ koran yẹn òun náà ní sunna sọlọ́pọ́tọ̀ mo ti wá dá gbogbo koran náà lọ́nà dá gbogbo sunna pẹ̀lú iṣẹ́ àwọn afáwọn yìí kọ́lọ̀ bá wa sanwó lẹ́sẹ̀ rẹ̀ ọlá koran al-karim ọlá la ilaha illallah ẹ̀kọ́ tí afáfẹ́ kọ́ wa lónìí náà ní al-isnad mo sọ fún wa pé àwọn àfáàní nǹkan méjì ní jẹ́ hadith matnu hadisi yani text hadisi yẹn wal isnad àtọ̀nà tó gbà sí text gbà lọ́dọ̀ wa òkúkú fò lọ́dọ̀ wa ọ̀nà kan ló gbà lọ́dọ̀ wa ilé wọn pè ní isnad lọ́fà táwọn lọ pé al isnad min ad-din wa lawla isnad la qala الاسناد من الدين الاسناد دارين chain of transmission دارين على يتنبع على أماني ولولا اسناد إبات اسناد أقال من شاء ما شاء هذا هو ما صدبوني هذا بصروني آتوا برهانكم إن كنتم صادقين ولو قوى صادقين شلا عندني اسناد أفانا الاسناد تعريفه definition isnad akọ̀sáàmù owó ọ̀nà mẹ́rin ló pín sí lẹ́yìn náà asá ọ̀la asá níìdì àwọn olùfẹ́sẹ̀ rẹ̀ jù nínú àwọn ìsìnàdì asá níìdì jẹ́mọ̀ ìsìnàdì bí sẹ́nàdì ó ní aláàkọ́ alìsìnàdù ń dáńgbé ní ìsìnàdù yóò kọ́lù sẹ́nàdì àwọn náà ni rọwátò àdìsí àwọn tí wọ́n gba àdìsí wa tí wọ́n gbé wá fún wa àdìsí ọ̀kà fòwá bá wa àwọn kan wọ́n gbọ́ lẹ́nu ànábì Muhammad sallallahu alaihi wasallam táwọn kan tó gbọ́ lẹ́nu wọn táwọn kan tó gbọ́ lẹ́nu wọn tí wọ́n kọ́ rẹ̀ tó wá di táwọn ń kà lónìí ó di wa lọ́wọ́ tí yẹn bá sọ̀rọ̀ tó bá mú àdìsí wa qala rasulullah sallallahu alaihi wasallam tí bidọlọ ní kí wọn jẹ àwọn kí wọn gbọrọ máa níbi islam ní rọnì ní rọnì ní ọjọ àwọn rọnì nígbà tó kú balẹ̀ kálọ̀ rasulullah sallallahu alayhi wa sallam kama ya tiru tiru narmiyẹ bẹ́ẹ̀ bá fi fò láti sọ́kù ẹ̀ wọ́n ni rọwá òmìnira tàlọ́gbà wa wọ́n àrùgbé kò sí sinadi ó bẹ̀rù wọ́tẹ́lì mílẹ̀ iman ìrà amúwátakùn bí jù ayé wọ́sádàkà tálọ́gbà wa máa fi ọwọ́ di yé wa ilé wọn gbé ní ìsinadù wọn ni níta gbé ní ìsinadù ruwatul hadith àwọn tí wọ́n gba àdìsí wa alẹ́bí na kàlóòhù ilé ìlànà àwọn tí wọ́n gbé wa fáwa ń gbà wọ́n gbà ń wọ́n agbúlọ́ wọn ni حدثنا عبد الله بن يوسف abdullahi ọmọ yusuf ló sọ bá wà abdullahi ló sọ bá wà pé akhbarana malik ibn shihab pé abdullahi yẹ sọ pé imalik sọ fóun anas bin malik ó dọ̀dọ̀ anas ọmọ malik anas bin malik ọmọ ọ̀dọ̀ anabi ni sallallahu alaihi wasallam for ten good years òun lọ gbọ́rọ̀ yẹn lẹ́nu anabi sallallahu tó ń sọ fún malik تزفو ابن شهاب تزفو مالك تزفو عبد الله بن يوسف عبد الله بن يوسف لا تزفو أن تنبع يحسو جدو وعين ممكن لإثنان أن رسول الله صلى الله عليه وسلم قال كان يسبق لا لا تباغضوا أما بينو عرائين لا تباغضوا أما بينو عرائين ولا تحاسدوا أما سكيت عرائين ẹ máa ṣe kìtà ara yín wọ̀lá àgbàdá àbàrò ẹ bá máa kọ̀ ìsira yín fún kí lórí kọ̀gbọ̀gbọ̀ báyìí gbọ̀gbọ̀ báyìí lọ. ọkùnrin ìbálòlá ìṣúwànà ẹ jẹ́ ẹrú ọlọ́wọ́ bọ́ máa yá wọ̀lá yàhùlù mùsùlùmí àyìn yá àjọrò àkàwò fọkà sàrẹ́fìláyà kọ̀tọ́ fún mùsùlùmí ó di wa ẹ̀rù Imam Bukhari lọ́gbà ní tiwa ó lè sọ àwọn tó ń gbà lọ Imam Bukhari kára Rasulullah Buhari bulu ti ránàbí tàbí sọ wọn nàbí ò ránàbí ò àbọ̀mọ̀rí Abdullahi Abdullahi wa rí Maliki Maliki rí Ibn Shihab Ibn Shihab ló wá rí Anas tó jẹ́ kọ́ ọmọ ọ̀dọ̀ ànábì sallam Anas ló wá sọ̀rọ̀ pé ìntànàbí ẹmọ́ ma bára ẹmọ́ ma bínú síra yìí sẹ́rí báyẹ̀ ẹlẹ́tọ́fà wọn pèrè di mùsàrákà ní tí ó yáwó yẹn ni irú àdísìkò láfà kàtàkù pé àrẹ́bìnrin obìnrin àni ọkọ̀ tìlà nà pé àrẹ́bìnrin ti máa pààyàn ọ̀rọ̀ àwọn àrẹ́bìnrin ti pọ̀ pààyàn alif ne uqatila nas wani uridu an aqtula nas ay amma uridu an uqatila nas islam la ikra fi din za ko ba ya duret amma o se tiro da o ka be di lo ara mo o de ni se ra en ni tali te wi ni lo fa tun o ba joko ti àwọn afa sunna ko tutu fún wa tutu to ma tu eh we wọ́n pa ka ki ma pa ara o ani bi pa pa ba kai bi afi omidu anu qatila an-nas sawon yi baba mi jaki ba oja tabaga sawon ya bi de wa zumu ba tabaga du e ma binu sawon mo an binu si o de wala tahasad ma ma sikki takla ba ja woni kani woni kani do do ba woni ba woni hasan min shari hasidin idha hasad o de lẹ́yìnà tún ní annabi sallallahu alaihi wọlá tabadaru ẹ ma kọ̀ọ̀ṣẹ́ra kórí ẹ̀dùn àti lábáyé gbọ̀kì ìgbà ibẹ̀ ìmọ̀ kíra yìí ìmọ̀ sí dáadáa yìí ìmọ̀ kíra yìí kún ọkùnrin ìbádọ́lá ìkọwàna ẹjẹ́ àwọn ẹ̀rọ ọlọ́wọ́ ọba tó ń jẹ́ ọmọ àyá wọ́lá yẹ̀hìlú lè mùsùlùmí kò sọ mùsùlùmí kan àyè àjọra àáhó fọ́kàn sáfì láyà kópa ọmọ ẹ̀yẹ́ jì wọ́n bá sọ̀rọ̀ for three night عبد الله بن يوسف عبد الله بن يوسف تصف سيدنا بوهاري ومالك أتي مالك أتي ابن شهاب أتي ابن شهاب أتي أنس بن مالك أو نسنابي أو نتساب تعبع تعبدوا عن النبي صلى الله عليه وسلم إن فات ابن شهاب تجي تعبي تقول مع أنس بن مالك تبقى تبقى النبي قال ابن شهاب قال النبي هو ما نبي لا أما أصلي توم بلاي عن أنس بن مالك anas bin malik ọdẹ wà nù àwọn madina ninety six years after idira ló kú gbẹ̀rù madina olú àwọn ọwà náà tí wọn wọ ẹwà ìdíbàrà tí wọn náà tí wọn ta kàgbà wọn kú gbẹ̀yìn not only that ẹgbẹ ọmọ which be eighty six years bi gan gbọrọ ẹgbẹ ayé bẹ́ẹ̀ kọ́ bó ti lọ nìyẹn. ọlọ́mọdé àfọ̀ ìtàgbé ní ìsinadù lọ́fà àmọ̀rọ̀ wa tí wọ́n fẹ́ sọ hadith kárìkà mú ìwà àtẹ̀wà rọwà Buhari rọwà Muslim má ìlànà rẹ̀ ó di wa ilé ìlànà pàápàá tó wọ́n fẹ́ kọ àkọọ́lẹ̀ kárìkà mú kódà àwọn àfáàdì àdúrásì pé north holy pé wọ́n kọ pé rọwà wà wọ́n sọ nọ́mbà hadith ẹnu Buhari hadith one thousand kíríkà kíríkà wọ́n sọ fún yín ó di ní mọ́rọ̀ ẹ̀ nílẹ̀ pé eléyìí síkàlì ó di والله كيف يقول لك قال رسول الله عز وجل أراه بلو الإسناد من الدين هنا الإسناد قواعد أنا فاهم شنو ببين في الإسناد من الدين الدلولي لا يجيك لا يجيك أسهل يردوه أو ديوا نعم وعليكم السلام بالله نعم

ẹ̀kọ́ yìí lọ́pọ̀ àwọn kan bẹ̀rẹ̀ pé ní alìmọ̀gbù tẹ̀sẹ̀rẹ̀ kóòlù tí wọ́n gbógun ti àṣìṣì eh, tí wọ́n lọ́pọ̀ làdó wọn níṣẹ́ ọlọ́pọ̀ làdó wọn bí ọlọ́ ti lo fìrà àwọn àdéhùn iṣẹ́ láì tọ́jú Musa lọ́lọ́rù wọn níṣẹ́ láti dáàbò bò àdìsí àwọn tó ń gbógun ti sinadi ó di àbí ọ̀rọ̀ tá sọ́jọ́ ní ibà yìí eh, Musa sọ̀rọ̀ pa the message tẹ́lẹ̀ kan gbogbo gbogbo àwọn tó ń pọ̀lọpọ̀lọpọ̀ àwọn tó ń ṣe fíìmù yẹn pọ̀lọpọ̀ Islam kò sẹ́ńtì rúdòdò tí ò ní gbà á islam òdodo ni kò takora wọn lọ́ba tó nínú tẹ́bí mọ̀ pé àdìsí irọ́ ni tí ẹ bá ti sọ̀rọ̀ àdìsí nìsín pé ẹwọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ti fáìn tó ó ní ọmọ zina ò ní wà lùdínà lórí ẹlẹ́ẹ̀kejì ọmọ zina kò ní wà lùdínà lórí wọ́n kọ́ lẹ́mù zina bí wọ́n kọ́ lẹ́mù lẹ́mù zina kọ̀mpútì wọn ọ yẹ kékeré ẹgbẹ́ rù pé ah ìyókù báwọn yẹn gan o ọmọ zina tẹ́ bí kò ló wà jẹ́nà ọmọ rẹ̀ ló wà jẹ́nà ọmọ rẹ̀ ló wà lórí ẹlẹ́kejì káàì àwọn afọwọ́ àti òkùnkùn àdìsí rẹ̀ yíyá yìí lóòótọ́ ọkọ̀ lẹ́mùdí náà lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ lọ pa torí àwọn kílọ̀ kan mọ́ àwọn bàbá tó ń ṣe zìnà díẹ̀ lórí zìnà lọ́yẹ kọ́ bá wí àwọn agbára rẹ̀ wíṣíra okùrọ̀ bàbá àti ìyá òdì ìṣẹ̀ṣẹ̀ kọ́mọ wa máa rò ṣe kọ́mọ rẹ̀ máa rò kọ́mọ akẹ́rì àáfì ọ̀rọ̀ bíbélì ni pé lórí ẹlẹ́kejì àwọn ọmọ wíwẹ̀ ẹni ẹwà yà á lórí Islam kẹ́rì ara àwọn mùsùlùmí nígbà ó di yé wa ọgbà pé nínú techniques tí wọ́n yàn tí wọ́n pa ọkọ̀ wa tí wọ́n gbọ́dọ̀ advance ní ṣe aláṣọ ọ̀dà tí bá ti rí àdìsí kan tó bá takò náà sí kùrán lọ tẹ́bá rí àdé nìkan tó bá takò làákàyè tó bá takò làákàyè tó làákàyè pízà ní oṣù wọn ní wọn ní طاف سفتا سفينة النوح بيت العتيق ورقع ورقعت ركعتين عند مقام إبراهيم كيف يا أخي أسبي الله أكبر كيك أقار جوم النبي نوح وسي توافوا لي ولي kẹba wà gbẹ́yìn èyàn kẹsàn sí ìdáwà fún wa ọkọ̀ ojú omi àlébì náà sí ìdáwà fún olúwa lẹ́ẹ̀mejì ó sì yọra ká méjì nígbà káàmọ̀ ìbọ̀rọ̀ ìbọn kíkà ìfì àkè bóòlì ìrànkúrí bóòlì kí ní ti fẹ́yìn rákà méjì ọkọ̀ ojú omi tí ó gbé ti sókè làbí àwò lẹ́yìn náà ọ̀rọ̀ rẹ̀ ìtakò tààrí wọn kò sí mọ̀kámọ̀ ìbọ̀rọ̀ yìí nígbà tálẹ́bì náà fi wáyé bílá Ibrahim ó di yọ́rẹ̀ yọ́rẹ̀ street ó di wà kó di ọ̀pọ̀ sí lọ nìyẹn ọlọ́wà kánà gbé àà ah, nígbàtí Abíọ́lá tó ń bínú nígbàtí wọ́n jọ wọ́n eh, àná ilé ẹlẹ́ṣẹ̀ rẹ̀ mọ́lá bọ́kàlù mọ́ bẹ̀rẹ̀ pé mọ́ bínú Abíọ́lá láti wíọ́ lọ pa mọ́lá bọ́kàlù gbogbo mi ti kú síwájú kó tó ṣe kí ni kó tó àná ilé ẹlẹ́ṣẹ̀ jújú àwọn nǹkan tẹ́tìs ní táwọn afáfẹ́ kọ wa ó di ọlọ́kọ̀ wa sọ lẹ́sàn àwọn ìbò yí mọ́ ìṣúná ọgbọ́n tó yẹn wọn ò mọ̀ ń pa káwọn náà máa wá ìsìn náà nípa ìtàn ẹ̀wà sí Islam bẹ̀rẹ̀ gbogbo àwọn ìbò yẹn wọ́n wọ́n ni shamsin wọ́n ni shamsin ó mú wọ́n kọ́lẹ̀ egun wọ́n kọ́lẹ̀ egun ràkúnmí eh, egun kẹ́tẹ́kẹ́tẹ́ ó fi pààyàn ọgọ́rùn-ún kẹ́ẹ̀dì ààfin egun kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn èèyàn máa tó ti bá àbárí kan wọ́n dábò jọ́ọ̀lì kò ní hàn lè mà ó di yé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa àwọn náà ti mọ̀ pé ẹ̀ka àwọn máa wádìí ìsinádìí nígbà tí wọ́n rí pé àwọn mùsùlùmí wọ́n wádìí ìsinádìí ọgbà sẹ́mú lánàá rijalakum táwọn sàbẹ̀mà wí nìyẹn láwọn àtẹwọn ni sẹ́mú lánàá rijalakum ẹ̀jẹ̀ akọ àwọn tí wọ́n gbàdé tiwa fún yín nǹkan mi ní alùsùn náà kúlò tábà náà wà fáwa ní àgbà wọlé nǹkan mi gbé rí iná tó kó lákọ̀ láwọn nǹkan mi kí kẹlẹ gbé lọ́wọ́ àjàkọ̀rà fún yín ó di yé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa náà aksamu ọ̀nà olókùsí yẹn kásínú ilà kìsmẹ́yìn عالي ونازل أقسام ونميل للإسلام عن عالي تسمى النبي عالي ونازل يتوسع عليه تبودين سلام الجلة أقول صوفي كما بيزور جوكا قل سليمان إما هو على رأيما إسناد جان بقى كريم دي إسناد النازل أبي أبي بلاري مارو ìsinádù tiwa àsinádù áálí ni àwọn tí wọ́n gbẹ́ lọ́nà àlẹ́bì ni wọ́n sọ fún wa mọ́lá àwọn tó oníṣọ́wọ̀ pàálì jẹ̀dùnú ẹ̀mí wọ́n mọ́ ọgbùn wọ́n àwọn àjẹ́ tó bá níbi lùgbà ní sọ ní ti báwọn àwọn tí wọ́n wà ń bẹ̀ kálíbì fi sọ ìdí ẹ̀yà pé a ní Abubakar a ní Usman a ní kiri kan rárá wà náà jẹ́ áálí làwọn ní talọ́wà ní ká máa gbọ́rọ̀ lẹ́nu àlìjẹ̀nú àwọn tó tó lọ́dún lánàá àti dúdú tó mọ̀ nílé lànà ó ìjọ́ ìgbúrọ́ fún wa nù ọlọ́mọdé àfúráyé tààlì náà ni pé annabi wípé sínú abúkar wípé anas wípé kala rasulullah sallam ọ̀nà yóò jì abẹ́yà ń kẹ́yìn bí mẹ́fà méjì ọ̀nà yóò jì ó sì ti kírọ ọ̀nà ẹ̀ òní ma kana akrabu ila siha olóòkú súnmọ́ òtọ́jú wọ̀n nánú akṣòwò opposite ní alìbì ìrọ́lìwọ̀lú ẹ̀ ìrọ́lìwọ̀lú ẹ̀ ó di yé nà olówó náà wáyé ní alì olowo apẹ́tẹ́ méjì olówó sífà wọ olówó adẹ̀dẹ̀ ìtẹ́gbẹ́ sífà ni ìròyìn ló fi mọ̀ pé a lè yóò jẹ́ àwọn tí wọ́n wà ní òǹkà ni

kani nafe ọ̀nà àwọn golden rwadi nafe olùgbọ́lẹ́nu salim salim olùgbọ́lẹ́nu abdullahi bin umar abdullahi bin umar olùgbọ́lẹ́nu anabi sallam agbọ́rọ̀ arin muwata mẹ́mà maliki rahimahula ọwá ni òun gbọ́rọ̀ yìí lẹ́nu nafe nafe ọmọ salim ni salim gbọ́mọ abdullahi bin umar ni náà fi bolú nígbọ́ ọmọkúrò bàbá mi Salim Salim nígbọ́ ọmọkúrò bàbá mi Abdullahi bin Umar Abdullahi bin ọmọkúrò náà lẹ́bi ní sallallahu alaihi wa sallam ẹ̀rì pé sífà yẹn àwọn èèyàn sífà yẹn lágbára ó lágbára gan tí bàbá ọmọ ọmọ ọmọ ọmọ sọgbọ́n gbọ́dọ̀ bàbá bàbá òun ó lè gbọ́ bá ń bọ̀ sí ìrìkọ̀sọ́ bá olóyè bàbá òun gan ló ti bọ̀ Salim Salim ló ń gbọ́dọ̀ ní Abdullahi Abdullahi ló ń gbọ́dọ̀ ní Muhammad sallallahu alaihi wa عالم بالصفة القوي أقوى أوديوا أقوى ولا مزافر أيوة نعم نمبر 2 أولو ولنا العدد يتقول كريم أن يقل عدد أن يقل أن يقل أن يقل العدد الرواة في إسناد بالنسبة إلى إسناد آخر ولا يقول أن يقل adadu ruwa kápá ọdún wa mẹ́wàá pọ̀ èèyàn méjì pípé lọ́wọ́ láàrin tó sọ̀rọ̀ ìgbàlá ní sẹ́lẹ̀ àbí èèyàn mẹ́ta ìlà sábà bí níjọ́dí ìlà ìsinádì àkàtúntò fún ìsinádì pé èèyàn bí mẹ́rin márùn lọ́wọ́ àbẹ̀ ó di wà iná máa kára ti kéré láti adadi olùwánu tó wé tí ó jẹ́ pé ní wọ́n gbàgbọ́ pé àwọn tó wà láàrin ẹni tó gbọ̀rọ̀ wá pẹ̀lú àdìsílẹ̀ ọba ti wọ́n ti kéré kálẹ̀ ìtìmẹ́lẹ̀ ìkàtà àti mistake yóò sòwò yóò kéré àti mistake ìbẹ̀ yóò kéré wà kánà akọrọbùlé sí ha yóò dẹ̀ súnmọ́ kí ni òdodo eléyìí ni ọ̀nà

فنزول صفة أن يكون رواة أضعف من ضبط في ضبط أوجه بواي wọ́n lè nípa ìhànkà sórí wọ́n lè nípa ìhànkà sórí wọn àwọ̀ àdáyàrà àbí ìjọmọ alóàbí wọn ààrẹ tó lè ròyìn wọn pé síkà ni wọ́n àádìl ni wọ́n ni ruwáàtì bí ìsináàdì ààrẹ ju àwọn tó wà nù ìsináàdì mí lọ wọn nùzúlù àdàdì أن يكثر عدد الرواة في إسناد كيف أما توا عن الإسناد يكبر بالنسبة إلى إسناد آخر جو إسناد طويل حديثي إن بعد ذلك كان بوا يبي ما نقول له الآن ما توا بعد هذا يمجو ó di èyí tó pẹ̀lú ọgbẹ yẹn mẹ́jọ yẹn mistake sì lè wáyé kí wọn gbé kalẹ̀ bó ti gbé kalẹ̀ yóò bá láti ní ọ̀rọ̀ òkèrè ni bí o ti kà á di ìyá lè yóò lè kàbí. naam naam. وقد يجتمع النوعان قولي بابو من حديث كلام قولي من النزول قولوا الصفة وعدد وقولوا العدد قولي نيرو يري أقع نينو عدد أنا أقع في إسناد واحد ويكون غالبا من حيث الصفة ومن حيث عدد

àǹfààní àti ma'ali àti nazil hukumu bi tarjih náà ni afẹ́ mú ìdágbé ọ̀rọ̀ rẹ̀ dínú ẹjọ́ ní kejì lọ ó di ọmọ bi tarjih lẹ́àlì ìndá ta'aru lápẹjú fílẹ̀ lọ́bù kékeré kan tẹ́bà ń ka arúgbà ọ̀nà àdís arúgbà ọ̀nà àdís hadith ẹlẹ́ẹ̀kejì nínú arúgbà ọ̀nà àdís nígbà tí jìbìrì wá bá anabi muhammad sallallahu alaihi wa sallam tó ní akhbirni anil islam fún mi ròyìn gba islam ó ní al-islam an tashhada an la ilaha illallah wa anna muhammad rasulullah wa tuqimu as-salah wa tuti zakat wa tasumu ramadan wa hujju al-bayt in istata ilayhi sabil halo ba liji wa umar bin khattab radiyallahu anhu tẹ́bá dé àdíṣẹ́ lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀kẹrin kọ́fẹ́ lẹ́ẹ̀kẹta nínú àwìn náà abdullahi ibn umar wa gbàdé ti wá pé buniya islam ala khamsi ama islam lórí ìmánu shahadati an la ilaha illallah wa anna muhammad rasulullah wa sawm ramadan wa hajj wa zakat umu sawm ramadan wa àbí ó mú eh, before zaka ẹ eh, tí ó mú rẹ̀ ó mú zaka wá before eh, sọmọ Ramadan àmọ́ ti Abdullahi bin Umar tàbí Usman nàbí jù ní àmì ìdí Abdullahi bin Umar ló Usman nàbí jù ní àbí Umar bin Khattab ọ̀fẹ́fẹ́ rẹ̀ ni sọlọ́ fàwọn ẹgbẹ́ tí wọ́n bèèrè ọ̀rẹ́ pé èwo ló kó kẹta kí ni èkó kẹta ní Islam tó bá pè ní sọ́wọ́n rọmọdán ó ní kó jẹ́ àmá ọ̀rọ̀ rẹ̀ òun gbà wọlé torí tí bàbá gbàrán gbà wá tí mo gbà ń gbà wá kí ló pé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ló pé sọ́wọ́n rọmọdán sí lọ́bọ̀rọ̀ mi ẹ̀yẹ àdìsí méjèèjì sọ́hìn òní Buhari nípa méjèèjì wa àmọ́ bí Abdullahi ti gbé ti kalẹ̀ ní bí bàbá rẹ̀ ti gbé kalẹ̀ ní bó ti mísẹ̀ mìíràn wọn ni ó ní yé bó ti lọ nìyí wallahu ta'ala ibi ká ọ̀kan bẹ́ gan ó gbé àwẹ̀ wá síwájú àjì àwẹ̀ ó ní yé nà wa alaikumus salam jùlọ. ara ó bára ní ìṣẹ́ni wọ́n sọ wọ́n wà very very careful ọ̀rọ̀ àdìs àwọn sàábà yìí wọ́n wà very sẹ́yìnà ah, anas kọ́ni ọ̀kan náà àwọn tábì yìí ní àwọn jọ rìnrìn àjò for thirty two days láti maka láti mọ̀dínà ti maka ó lóun ọ̀gọ́tọ̀ pé káàlà Rasulullahi sallallahu alaihi wasallam kí ló fà á ń payà kó má sí ọ̀rọ̀ gbé kalẹ̀ ìjọ tí èyí bá ti bá ti ti bí kalẹ̀.

èyí fún ilẹ̀ ìjàmbò kékeré kan nàìjíríà ní ẹbí lọ́ọ̀rẹ̀ nàìjíríà ní màá ibà yìí ọkọ ọmọ eh, bàbá ìbò ó ní àti amir mo mọ̀ rí àdìsí kan muslim tí ó sọ̀rọ̀ ń pa rajab àmú ní ara o muslim tó bá gbọ́ ọ̀rọ̀ kúrọ́ muslim ní ara mo ní mo rí ni mo ní gbọdọ̀ jẹrí ó ní ní kọ̀mpútà mi dà ó أثر أخذ الإسلام من الإنترنت لا وتاويله خطورة أخذ العلم من الإنترنت ní ewu àti máa wáyé máa ti nù íńtánẹ́ẹ̀tì tó bá ní à mórí ní lọ́lẹ̀ píríntì jáde wá ló bá píríntì jáde wá lóòótọ́ abáré rẹ̀ jẹ́ pé ẹ máa gbàwé rájà mo ní ìràwá mùsùlùmí ní àkàyè ìràwá mùsùlùmí àpẹjẹ ní Buhari alẹ́ Buhari gbanú alẹ́ bùnú fúrẹ́dì tóró náà àmọ́ muslim wò kò ní ayọ̀ kò ní sílá mi ju ìbá muslim lọ tí ó gbé tó fi ròyìn hadith ń bá mú ní kọ́wọ́lé lọ òun náà mú ní fún iṣẹ́ mi mi wọ́n ló ṣiṣẹ́ o mú ní muslim ní olè ti ìbá mu náà wà rẹ̀ lọ́lẹ́ wà hadith lọ́lẹ́ mú tíra yẹn wa lọ́lẹ́ mú gbólé wa ló bá wà ló bá mú volume yẹn jáde about five four five six volumes mu ló bá volume three kọ́ ló ti mọ́rọ̀ jáde ló bá mú jáde wa. abáwo nọ́mbà tí wọ́n kó sínú kọ́mpútà yẹn the same number ọ̀tọ̀ ní kọ́tọ́ or the, the same number at least murao muslim number two two two all the same number yẹtaali ọ̀rọ̀ nípa ṣàbá ni wọ́n sọ kí sọ̀rọ̀ nípa arajà wọ́n wọ́n yí mara wọn tó wọ́n tó going to tó bá mú ní Oh àgàgà ọmọ àyàrí rẹ̀ pé ìràwá muslim orí rẹ̀ ó di ewa kọ lọ asúlù rẹ̀ kọ lọ sí ìpìlẹ̀ rẹ̀ ó di ewa bó ṣe lọ nìyí wọ́n bá islam jà púpọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mímọ́ dáàbò bo islam bẹ̀rẹ̀ wípé إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون ومن هذا أبو بعوانا على الله كلا وين كما سوري نعم المجيم السؤال الأساندي هو التحقيق يتفر لجنة وإسناد عتي في الدين دوره إنه لا يكون لإسناد معين يكون أصح الأسانيد إنه لا يكم قصيت كدرت الأجولة بإسناد معين بإسناد نقطه بكونه أصح أسانيد كل في الداد إسناد به وإنما يحكم له بذلك بالنسبة إلى صحابي أو صحابي بيرموانسي أو بلد أبيل تقبط الشروعين أو موضوع اجرة ينصوم ذكروا عصاه العصانيد بالنسبة إلى صحابة من عبوص وعواديث وكتابين لجلوه نبقى عوان صحابي بابان عصاه العصانيد الى ابي رويا سوف يقبوا حديث ابي رويا سوف تابين لجو انجوك صفوني بي يقبي الزوري عن سعيد المسيب عن أبي هريره

حديث النزول ثقل وقد ذكروا أصح الأسانيد لمن إلى أصحاب منهم بعض أصحاب الناني لذاك حيث أصح أسانيد إلى أبي هريرة ودع أبي هريرة يتدعجه الزهري حدثنا الزهري عن سعيد بن مسيب قالوا سعيد بن مسيب عن أبي هريرة أنا يوجي أدوا وأصحاب الأسانيد إلى عبد الله بن عمر ابن الخطاب رضي الله عنه كأيتون دلوقتي عبد الله بن عمر بن عبد الله بن عبد الله عن عبد الله بن عمر رضي الله عنه مالك مالك نو قولون النافع عفارين نافع ولو قولون ابن عمر ودي نافع قولون ابن عمر داريت ودي نعم وعساول على أسانيد إلى عنف بن مالك رضي الله عنه بن مالك بن مالك قالوني قلنا لمالك عن زهري عن أنس مالك من إمام مالك من بيانه عن إمام زهري لأنه أنس رضي الله عنه والمزاجر لسمه أصعد أسانيد إلى عائشة رضي الله عنها يتوفى ذلك جلولة بمواطيد عائشة رضي الله عنها حشام عن أروى عن أبيه عن عائشة هم بعده حشام هم بعده أروى تاني أروى أيه تاني أروى أيه Usman bin Zubair ọdí à pé àǹtí ló jẹ́ fún ní màmá wa tẹ́ ìdá Aisha jẹ́ sí so ìmá ó súnmọ́ màmá wa Aisha púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ó أنا أبي قول ببالي عن عائشة وحساوى أسانده إلى عبد الله بن عباس رضي الله عنهما تفز الملوز عزيز عبد الزهري إمام زهري قال أنه عبد الله عبيد الله بن عقبة عن ابن عباس رضي الله عنه الثالث عن أساند إلى جابر بن عبد الله بن الله بن الله سفيان بن عيينة بن سفيان بن عيينة عن عمرو بن الدينار هم قالوا عن جابر عن جابر <coughs> أما رواة الأمر عمرو بن شعيب عن أبي شعيب عن جده أي جد أبيه شعيب وهو عبد الله بن عمرو بن عاص رضي الله عنه أمام بواتا قالوا أم عمرو أم شعيب ثم قالوا بابا شعيب وي شعيب ودوك قالوا بابا سي تاكني بابا شعيب ثم قالوا بابا بابا قالوا عبد الله بن عمرو بن عاص رضي الله وبارك بعضهم حتى جعله من أسائر الناس أسانيد عمام مانكو آه هو أنا أسانيد دعال مثلا تقول عبد الله بن عمرو بن هو ما قال سلم ورد أبا ولا راه كل إيه؟ كل قوله كل ذا بيت عوات لأن شعيبا لم يدرك جده وشو شعيب كبابا باري أقبالهم فيكون معلقا أبي منقطعا يجب به حديث منقطعا أدي منقطعا والمنقطع من من من كني من صفتي ضعف والراجع أنها صحيحة ومقبولة أما يتوفى الأجبية حديث بابا هنا حديث في بابا باولي قال بخاري إمام بخاري رأيت أحمد بن حنبل إمام أحمد مريم شو إمام بخاري مالكي أحمد بن حنبل يقول رأيت مريم أحمد بن حنبل وعلي بن مد... بن بن مدني مديني مريم وما وإسحاق بن أروى رحوي وأبا عبيد الله وأما الصحابة أقبلوا قلنا وأصحابي عليه السلام تقول يحتجون بحديث عمرو بن شعيب في حديث عبد الله بن عمرو بن عاص شعيب في الشيخ أودي في الشيخ عن أبي لبى عن جدي لبى بابا هو صحابي وما تركه أحدا من المسلمين هذا كانوا عن المسلمين تسواجوا في يرور إليه وقال بخاري إمام من الناس بعدهم من الناس بعد تعالي تعالي سلطة وكذي لليهم وما سرق فيك بي تسا بيبا سرق هذه الطبيعة لا تترى سابي دب تبارو عن النبي صلى الله عليه وسلم تبارو عن الرسول سابي بيصفوها فاين أما تابي أهراه أقبوير اللي تبسابي pẹ̀lú mẹ́ni náà ti bá dà káàlì yẹn láwọn ilé máa kó tó àwọn èèyàn tó tó ṣe ọ̀rọ̀ àwọn ilé jọ bí a pé béèrè béèrè ni amma rádà ó amma rádà bí an ṣùáìbán a máa ìdàgbà pé ṣùáìb lẹ́mìdìrí kò jẹ́jà ó mardudun ọ̀rọ̀ tá ti dànù ni lè anna ó kan sábàtà sì máa ṣùáìb min jẹ́dì abdullahi tó pé arígbà tó fi rẹ̀ bàbá bàbá rẹ̀ ó di yìí wọlé sàfihì nkìtà kò lọ sí ìrìnà ìlà ìlú kò sí lùnkọ́tí ìmbẹ̀ kààlà sẹ́kùlù ìsìlámi ní tẹ́mi rahimahullah afáwà sẹ́kùlù ìsìlámi ní tẹ́mi tẹ́lọ́ àgbẹ̀ أئمة الإسلام وجمهور علماء يعتجون بحديث عمرو بن شعيب إذا النقل عن إليه انتهى الله أكبر شيخ الإسلام أفاق عنه هني بن تيمية ó ní àìmọ̀tì islam àwọn àfá wa àwọn aṣíwájú wa ní islam wọ̀jùmọ̀hóró ulama àti ọgbọ̀ọ̀rọ̀ wa fà yà àtàjú nàbí àdéhìsí amúró ibn shu'aib wọ́n fi àdéhìsí amúró ibn shu'aib àìbò ìṣòkè ìlà sọ ànákìlì ìlẹjọ pé nákìlì bá dé lọrẹ ìta àkùjú bẹ́ẹ̀ lọ